mo kì í káàbọ̀ sí àjẹ́ àbàlẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọmọ orílẹ̀-èdè Mexico tó tún jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò Canelo Alvarez ni ó ti ń dúnkòkò mọ́ ìlú mọ̀ọ́ká agbábọ́ọ̀lù Argentina Lionel Messi wípé bí òun bá rí òun yóò fi ẹ̀ṣẹ́ yọ gbogbo eyín rẹ̀ látàrí ẹ̀sùn wípé ó fi ẹsẹ̀ ta àsíá orílẹ̀-èdè Mexico orílẹ̀-èdè Argentina ni wọ́n wà kó Mexico ní ọjọ́ ìsinmi tó kọjá tí wọ́n sì lu orílẹ̀-èdè ọ̀hún ní àmì fọ́nrán rẹ̀ sì gba orí ìtàkùn ayélujára kan níbi tí wọ́n ti rí Messi tó ti fi ẹsẹ̀ ta aṣọ kan nílẹ̀ léyìí tí Canelo Alvarez sọ wípé àsíá orílẹ̀-èdè àwọn ni ó fi ẹsẹ̀ ta òun yóò fi ẹ̀ṣẹ́ yọ ọ́ lẹ́yìn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án fọ́nrán fídíò kan eléyìí ló ti gba orí ìtàkùn ayélujára káàkiri látàrí ìdádúró táwọn aláṣẹ iléèwé bá kọ́kìdá òṣèré kan dúró lórí ìtàgé lásìkò tí ó ń kọrin wípé aṣọ tí ó wọ̀ kò dára bí ó tilẹ̀ jẹ́ wípé aṣọ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtò ìtàkùn ayélujára ayélujára kò kà sí ohunkóhun ṣùgbọ́n àwọn aláṣẹ iléèwé náà dá dúró wípé àwọn kò fẹ́ ru aṣọ ọ̀hún lórí ìtàgé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká pẹ̀lú sì ti ń fi ìkọminú tiwọn hàn lórí ìgbésẹ̀ náà ẹ díẹ̀ nínú fọ́nrán yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé Rita Dominic ti ń ṣe fún un lórí ìtàkùn ayélujára látàrí àtúnṣe eléyìí tó ṣe sí orúkọ rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram bí ó ti fi orúkọ ọkọ rẹ̀ kún orúkọ tirẹ̀ lórí ìtàkùn ọ̀hún tó sì ń jẹ́ Rita Dominic Anosike ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sọ fún pé lágbára Olódùmarè ohun tí yóò mú tí yóò fi pa orúkọ ọ̀hún rẹ́ kò ní ṣẹlẹ̀ sí àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà bẹ́ẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà àti pàròkò yìí oníṣòwò ni Tony Elumelu òun ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé wọ́n ń ṣiṣẹ́ kárakára wọ́n sì nífẹ̀ẹ́ ohun tí wọ́n ń ṣe nípa báyìí àti ṣe oríire wọn kò ní pẹ́ ó sọ wípé iṣẹ́ àṣekára pẹ̀lú ìfẹ́ sí ohun tó ń ṣe wà ní agbára àti ìkápá ènìyàn nítorí náà ni àwọn ènìyàn ṣe gbọ́dọ̀ mú lò láti lè rí dájú wípé wọ́n ṣe oríire ó ní wípé àṣírí ohun tí òun lò léléyìí tó mú òun tẹ̀síwájú nínú gbogbo tí òun dáwọlé Tony El mèlúmèlú ló lo ìtàkùn Twitter rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèré Nneka Adams ló ti bu ẹnu àtẹ́ lu àwọn òṣèré tí wọ́n máa ń lo àwòrán tàbí fídíò ìhòòhò wọn láti di gbajúgbajà bí ó ti sọ ọ̀rọ̀ náà lórí ayélujára náà ló tún gbóríyìn fún akọrin ìyẹn Tèmiládé Ọ̀pẹ́níyì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Tems fún lílàlújá àti òkìkí rẹ̀ sí láti bí ọdún mẹ́ta láì fi ara rẹ̀ ṣẹ̀sín Nneka ló ṣe àlàyé pẹ̀lú ìlà ọ̀rọ̀ méjì péré ní ojú ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àwọn tó jẹ́ wípé wọ́n ń lo ìhòòhò wọn láti di gbajúgbajà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún mi ò ní jẹun fún ọdún mẹ́ta nítorí Wizkid padà lẹ́yìn mi ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ òní broda Shaggy tó sọ ọ̀rọ̀ yìí látàrí bí gbajúgbajà akọrin ni Wizkid ti padà lẹ́yìn gbogbo àwọn tí ó ń tẹ̀lé tó sì di wípé kò sí ẹnikẹ́ni tó ń tẹ̀lé di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ broda Shaggy ló wá sórí ìtàkùn ayélujára tó sì fi àwàdà tiẹ̀ sí pẹ̀lú wípé níwọ̀n bí ó ti mú kí Wizkid padà lẹ́yìn òun òun ò ní jẹun o fún odidi ọdún mẹ́ta omi nìkan lòun ò máa mu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ ti di fàmìfà lórí ayélujára lórí àwọn ìlúmọ̀ọ́ká òṣèré méjì Àbíbátú Jinad àti ìlúmọ̀ọ́ká òṣèré Yétúndé Bákàrè Àbíbátú Jinad ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń dènà oore òun tó jẹ́ wípé gbogbo àwọn tó yẹ kó ṣe òun lóore wọ́n kì í ṣe òun lóore látàrí ohun kan tí wọ́n ti gbọ́ nípa òun pàápàá lẹ́nu Yétúndé Bákàrè Àbíbátú Jinaad ló ké gbàjarè rẹ̀ yìí lórí ìtàkùn ayélujára láti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn wípé ọ̀pọ̀lọpọ̀ oore àti ìdùnnú tó yẹ kóun máa rí gbà láti ọ̀dọ̀ àwọn ènìyàn wọn kò ṣe fún òun o nítorí èmi kínkínní tó ń bẹ létí àwo gbẹ̀gìrì níbi tó ti dárúkọ Yétúndé Bákàrè ẹ gbọ́ díẹ̀ nínú rẹ̀. Yétúndé Bákàrè ìtò cost ló pọ̀ jù nǹkan tó ṣẹlẹ̀ please i'm begging you ó ti bẹ̀ mí but that thing keeps coming back lot of people no fair help me a lot of people no fair meet me Don't bá ti bèrè mi pé ah, i like this person you be like ah no don't. no go area no go areas how she more pioneer ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bọ́rọ̀ bá dunni bá àbá lè sọ̀rọ̀ èròjà ní bani òun ló fà á tí gbajúgbajà òṣèré Yétúndé Bákàrè fi wá sórí ìtàkùn ayélujára láti wá dá ìlú mọ̀ká Àbíbátù Jìnàdì lóhùn wípé ẹjọ́ kìí jẹ́ tẹni o tá a bá lè sọ̀rọ̀ àyà jẹ́ wípé èròjà ló ń ba òun èròjà ò ba òun o wípé ọ̀rọ̀ tí Àbíbátù Jìnàdì sọ tó sì dárúkọ òun wípé ọ̀rọ̀ òun ti ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́rin kí ló dé tó fi wá wú irú ọ̀rọ̀ ọ̀hún lójú tààdá bó ṣe rèé àbíbátú jìnnàdù ó ń wá kí àwọn ènìyàn ṣàánú rẹ̀ ni àti pé kò lè lo orúkọ òun láti fi gòkè láéláé nítorí náà kọlọmúdọ́mù ìyá rẹ̀ pé ẹ bí Yétúndé Bákàrè ti sọ̀rọ̀ náà. àdèjọ tajà kan náà so ibo ló ti wá pé people want to call you and they will now say that's a lie I won't take that no When I saw that video, I even called you on WhatsApp immediately this morning. Oh, they pick a call me, oh, they were online torí ẹ̀ ni mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe because mi ò fẹ́ wá sórí social media ká máa wá ṣe drama ẹ̀rù kan ló ń bà mí o don't get me wrong. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà akọrin ẹ̀mí ni ìlúmọ̀ọ́ká àdùkẹ́ gold òun ló ti ń fi àtìlẹ́yìn tó lọ́rìn hàn sí àwọn gbajúgbajà ọ̀dọ́mọdébìnrin akọrin ẹ̀mí ni glorious twins látàrí wípé gbogbo ibikíbi tí ó bá ti bá wọn pàdé ló ti máa ń gbìyànjú láti máa fi ìfẹ́ rẹ̀ hàn sí wọn àti láti rí dájú wípé wọ́n jọ kọrin pọ̀ èyí ló fà á tí tẹlifíṣàn Orísun fi béèrè lọ́wọ́ rẹ̀ tó sì sọ nípa àtìlẹ́yìn tó ní fún wọn léètò sọ wípé gbogbo ìgbàkigbà bí àwọn ọmọ yìí bá nílò ìrànlọ́wọ́ òun láti bá wọn ṣiṣẹ́ pọ̀ òun ṣetán láti ṣe eléyìí nítorí ìfẹ́ tí òun ní sí wọn. Àdùkẹ́ Gold ló sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú aṣojúkọ̀ òròyìn tẹlifíṣàn Orísun lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ níbi ètò alárinrin eléyìí tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ẹ gbọ́ bí Àdùkẹ́ Gold ti sọ. Glorious twins ah, àwọn ọmọ yẹn ikọ̀ mi ni wọ́n nínú orin Ọlọ́run gbọ́ wọlé wọn ni ó jẹ́ nìkan tọ́lọ́run fún lórin gan-an tó tọ́ bá fún mi láyè àṣẹ lágbára Ọlọ́run ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká òṣèré òjò arówó ṣàfẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá fàdèyí olóró ó ní ó ti ń pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ fún un látàrí bí àìsàn kan ti ń dààmú bàbá náà léè tó ń sì nílò ọ̀pọ̀lọpọ̀ owó lójúnú àti ra oògùn àti láti ṣe àwọn nǹkan tó tọ́ ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí ọ̀dọ́mọkùnrin tí ó jẹ́ alámòjútó ètò ìlera ìyẹn ṣọlágbadé michael tí gbogbo ènìyàn tún sí godswill medical services ti ń lọ sí ọ̀dọ̀ bàbá bàbá náà láti ṣe àyẹ̀wò fún bàbá Fádèyí Olóró níbi tí wọ́n ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn kan òun ló ń jẹyọ láti ara àyẹ̀wò tí àwọn ṣe fún bàbá yìí léyìí tí bàbá náà yóò sì nílò ọ̀pọ̀lọpọ̀ owó léyìí tí wọ́n sì ti fọ́nrán rẹ̀ sórí ìtàkùn ayélujára pàápàá sí àṣojúkọ tẹlifíṣàn Orísun ẹ wò díẹ̀ bí bàbá òun ti rawọ́ ẹ̀bẹ̀. gbogbo ìgbà ni mo dùn yín inú ẹ̀fọ́ yẹ kí n kú fọ́tà o ẹ ràn mí lọ́wọ́. kò ní jùbà ìlọ fún Ajaabale ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé nínú oṣù kejìlá tí í ṣe oṣù December ẹ ó láǹfààní láti máa wo àwọn sinimá tuntun ní ọjọ́ méjìlá àkọ́kọ́ sí ọjọ́ kérésì kò tán síbẹ̀ ẹ ó láǹfààní láti máa jẹ àwọn ẹ̀bùn káàdì pè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn jàǹtìrẹrẹ lójúnà àti mọ̀rírì yín fún àdúrótì àti ìfẹ́tẹ̀ ẹni sí wa ní tẹlifíṣàn Orísun ẹ má gbàgbé wípé nínú oṣù kejìlá yìí tí í ṣe pọ̀pọ̀ ọdún kérésì àti ọdún tuntun ẹ ó gbádùn tẹlifíṣàn Orísun yàtọ̀ ju bí ẹ ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ lọ ẹ ṣe púpọ̀ tí tó fi máa di ọ̀la lágbára Olódùmarè tá a máa mú ọ̀tun ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wá fún yín ẹ má gbàgbé wípé ohun tó o bá lè gbà ó ní kó fi lọ̀yàn o àjùwà ṣe ó dàbọ̀.